and cloud forward, using secure technologies to drive tax efficient solutions for today and tomorrow. It's how people and technology work together to transform transformation. See how the new equation is building trust and security with the latest tech at thenewequation.com. mi náà gbọ́ ah. ni mr sport ọlọ́run kó bá a kún un náà dr yinka ayéfẹ́lẹ́ ẹ̀ níjà yé lọ sẹ́yìn o òkè òkè lọ́la yín ó máa lọ orúkọ tèmi ni akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú hmm. fẹ́ni tó bá ní ẹ̀hónú zero eight zero five seven eight one eight one eight o whatsapp nọ́mbà yẹn ni kẹ́ ẹ lò ọ̀ya barista ní jẹ́ẹ́jẹ́. orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọmọnìyàn ọdẹ yẹmi nọ́mbà mi ni zero eight zero seven eight seven eight two one two one. princess yeye oge chief mrs. ẹ mọ́ gbàgbé àkáǹtì yín láti síta o. orúkọ mi ni chief mrs adéwùmí adélèké yeye oge asọ̀rọ̀ gboyè account number mi one twenty one oh one fifty six thirty six one twenty one oh one fifty six thirty six eco bank àdéhùn náà lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero fourteen twelve thirty four seventy three ó dàbọ̀. bàbá dókítà àwọn tí wọn máa ń béèrè lẹ́yìn ètò pé yèyé oge ọmọ yín yìí ṣé ò tí ì sí ilé ọkọ ni kí ni a fẹ́ fi kí ni a ń wá gan-an ṣé èsì kí wọ́n fẹ́ ra ọjà. wọ́n sà máa ń béèrè jojúmọ́ ni sọmọ yín yìí sí ilé ọkọ ni. ọ̀fẹ́ ni wíwò ẹ̀ ǹ ọkọ eh, ọkọ chief mrs yeyoge ya <laughs> tọ́jú ìyàwó ẹ o tọ́jú ìyàwó ẹ o àwọn afojúgba ìyàwó pọ̀ ń ta o ó yá bàbá. tán láti mú adágbére orúkọ tèmi ní alhaji dr ọládọjà fóònù nọ́mbà mi ni zero eight zero five four zero zero eight seven one two ó dàbọ̀. bàbá dókítà ti ì bínú nù ó yá orúkọ tèmi ni ọlásìnbọ̀ johnson àtinúkẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. ó dàbọ̀. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm làwọn kọ́ one oh five point nine fm làwọn kọ́ mo lọ́ka sọ́sẹ̀ máa ń wúrọ̀ làwọn kọ́ ìròyìn àti awakọ̀ lóríṣiríṣi. awakọ̀ entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ ti sẹ́. wọ̀nà fákọ̀ láyé ẹ̀fẹ̀ mọ́ bọ̀dá. awakọ̀ ẹ̀pọ̀ ní kẹ́fílẹ̀ sí ibẹ̀ fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ṣó. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírọ̀ àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. olúwa má dára sí wa o ìdòwú fàì ọ̀gá mi owó la bí ọkọ̀ ìdòwú fàì abẹ́ rí pé olúwa dára sí wa pásítọ̀ Israel olúwọlé Ezekiel abẹ́ rí i pé olúwa dára sí wa ohun gbogbo téṣù lè ṣe lórí mi lórí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ ni òun ló mà ṣe ṣùgbọ́n kò ríṣẹ́ ṣe ògo ni fọlọ́run lókè ọ̀run. àlejò mi a ti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò láti ọ̀sẹ̀ tó kọjá ẹ jẹ́ dúró lórí ẹ̀ lẹ́ni torí ìrìn àjò nípa ọkàn èèyàn ó gùn gan-an àti ẹ̀ tí ìkú ò ní gbèsè ẹyọ kan ṣùgbọ́n ẹjẹ́ á tún gbé díẹ̀ sí i kí n lè padà sí ojú òpó tí mò ń tọ̀ lórí ìtàn àwọn akọni ìgbàlódé. mo sọ mo ní mo fẹ́ mú ìránṣẹ́ ọlọ́run kan wá tíṣẹ́ ìránṣẹ́ jọ iṣẹ́ ìránṣẹ́ bàbá àpọ́stù Joseph Ayọ̀ Babaọlá iṣẹ́ ìgbàgbé sista Etta tí mo fi wọ́n tí mo fi iṣẹ́ ìránṣẹ́ wọn wé ti bàbá Mósè Orímọládé ṣùgbọ́n yẹn dọ̀sẹ̀ tó ń bọ̀. Pastor Israel Olúwọlé Ezike ló máa gbàdúrà fún wa lẹ́nu torí àkókò ohun tẹ̀yìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣà wákàtí kan pẹ̀lú Ọlọ́run. ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tá a sinmi ilé náà ni orúkọ ńlá Dáre Power of Praise orúkọ ńlá. Pastor Israel Olúwọlé Ezekiel, ẹ jẹ́ kí a gbàdúrà. ní orúkọ Jésù. àmín. a gbé ọ̀gá Ọlọ́run wa yìn ọ́ lógo fún oore ọ̀fẹ́ àti àánú tí a rí gbà a parí ọ̀sẹ̀ kan ní àná o tún mú wa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun lónìí Olúwa gba wa. àmín. Ọlọ́run gba ìyìn wa. àmín. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi gbogbo ọkàn tó ń gbòyìn lákòókò yìí nínú ìrìn àjọsẹ̀ yìí lọ rí àánú gbà. àmín ilẹ̀kùn àánú kó ṣí. àmín. ìrànlọ́wọ́ kó farahàn. àmín. ojú rere kó farahàn. àmín. ìdásí ọlọ́run kó farahàn. àmín. bẹ́ẹ̀ ni yóò ṣeré. àmín. o ti fi ẹ̀rín wọnú ọ̀sẹ̀ yìí ò ní fẹ́kún parí ẹ̀. àmín. ní gbogbo ibi tí o ti ń retí ọlọ́run lórúkọ jésù ìfarahàn ọlọ́run ìdásí ọlọ́run ìwàláyé ọlọ́run lórúkọ jésù kò di mímọ́. àmín. ògo ni forúkọ ọlọ́run wa. hallelujah. a fi programu tòní lé ọ lọ́wọ́ olúwa gba ìṣàkóso. àmín. a ò ní ṣe sọ. àmín. wọn ò ní ṣìwà gbọ́. àmín. a ò yin ọlọ́run. àmín. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. jésù. láti ọ̀sẹ̀ tó kọjá láti bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn a rí wípé àwọn èèyàn ti gba sẹ́gbẹ̀ẹ́ kan pátápátá kò sí ẹnikẹ́ni tó fayé ẹ̀ fún Kristi àbí tó di àtúnbí ní 80s lọ sílẹ̀ tí ò tiẹ̀ ní kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ ń tiẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn baba evangelist David Kunle Adesina ẹ kí àwọn èèyàn wa nílé tí a ti ń gbóhùn wa ní àṣálẹ́ yìí mo kí wa ní orúkọ Jésù Kristi ìjọba Ọlọ́run tí gbogbo wa ń lé tí a fi ń tẹ̀lé Jésù kò ní bọ́ lọ́wọ́ wa. àmín. kí ni ẹ rò pé ó fà á táwọn èèyàn fi ka ẹ̀kọ́ nípa ọkàn èèyàn gẹ́gẹ́ bí old school pé old school bóyá àkókò sí ni yorùbá ṣe ojú òpó sílẹ̀ pé ah, kí ló ṣẹlẹ̀ gbogbo wa pátápátá ló jẹ́ pé ẹ̀kọ́ yẹn ni wọ́n fi ṣe discipleship fún wa ló fi tọ́ wa bọ̀ àwọn èèyàn ti gba sẹ́gbẹ́ kan wọ́n ti kà sí old school gẹ́gẹ́ bí ìwòye tiyín kí lẹ wò pé ó ṣẹlẹ̀ tí wọ́n fi wá pa ẹ̀kọ́ yẹn tì bẹ́ẹ̀. ẹ ṣe àkọ́kọ́ ni pé ẹ̀kọ́ àwòrán ọkàn ènìyàn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní òye tí wọ́n kàn rò pé àwòrán lásán ni ẹ̀kejì ni pé àwọn tó yé tí wọ́n pátì tí wọ́n gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan èṣù ló ń tàn wọ́n nítorí pé ó ní í ṣe pẹ̀lú kíkọ̀ èṣù àti ayé sílẹ̀ so èṣù ti fi ọgbọ́n àrékérekè gba ẹ̀kọ́ ìkúrò kúrò lọ́wọ́ àwọn ènìyàn tó yé láti mú wọn dojúkọ àwọn nǹkan tí ò ṣe pàtàkì tó yẹ pé yóò bá ayé lọ so tí ènìyàn bá sọ pé old school ni ńlá ẹ̀tàn èṣù náà bàbá ńláńlá ni nítorí pé ìjọba ọlọ́run ó di àfagbára wọ̀. wákàtí kan pẹ̀lú ọlọ́run lọ́sẹ̀ tó kọjá láti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn sà ẹ̀dẹ̀ tí wàá mú àwọn ẹranko yẹn àwọn èèyàn tí wọ́n wà nílé tí wọ́n ń gbọ́ wa nílé tí o bá ní orí ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa lórí Facebook ẹ jọ̀wọ́ màá màá fẹ́ kẹ́ ẹ darapọ̀ pẹ̀lú wa ẹ a máa ma ṣe àfihàn àwọn àwòrán yẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n ṣe fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ìgbà yẹn kí àwọn nǹkan tá a fẹ́ yọ jáde kó ba lè yé wa ẹ̀ ń tẹ̀dẹ̀ ń gbọ́ wa nílé náà àwọn bàbá wa olùkọ́ ni wọ́n nínú ìrírí tó jẹ́ pé wọ́n máa ṣàlàyé ẹ̀ fún wa tó máa yé wa dáadáa tẹ́ bá ti ń darapọ̀ tí ẹ ti ń rí àwòrán yẹn ẹ jẹ́ kí a máa rí response ní pẹ̀lú àwọn messages tẹ́ bá dẹ̀ ní béèrè ẹ béèrè ẹ dẹ̀ tún wá máa share káwọn èèyàn lè darapọ̀ mọ́ ìrìn àjò yẹn dáadáa ó yá ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ẹranko yẹn ẹranko mẹ́ta lẹ ti mú lọ́sẹ̀ tó kọjá tí wọ́n wà nínú ọkàn èèyàn yẹn ẹ jẹ́ ká tún padà sí àwọn ẹranko yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ fẹ́nu bá torí àkókò tá a ní kéré ká tó wá lọ sí nọ́mbà tírì. ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa ojú ẹlẹ́ṣẹ̀ bójú ẹlẹ́ṣẹ̀ ṣe rí nípa ti ẹ̀mí tó rí ṣùkùṣùkù tí ò fanimọ́ra tó sì pọ́n tó ń ṣàpẹẹrẹ ìmukúmu ìjẹkújẹ ọtí ọtí mímu ni o ẹ lílo oògùn olóró ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa mu gbó ká máa mu sìgá ohun tí ojú ẹlẹ́sẹ̀ tó pupa rẹ̀bẹ̀tẹ̀ tó dúró fún nìyẹn bákan náà a sọ̀rọ̀ nípa ẹyẹ ọ̀kín tó ń gbé inú ọkàn òkùnkùn ọkàn ẹlẹ́sẹ̀ eléyìí tó dúró fún ẹ̀mí ìgbéraga wíwú fífẹ̀ jíjọra ẹni lójú ju gbogbo àwọn tó yí wa ká lọ bákan náà ní ẹ̀kẹta a sọ̀rọ̀ nípa ajá tó ń sọ nípa ẹ̀mí àgbèrè ẹ̀mí panṣágà gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìríra ìbálòpọ̀ tó gbayé kan lénìí lórí ẹ̀ láti dúró ní ọ̀sẹ̀ tó kọjá àwòdà pé a tún sọ nípa ẹlẹ́dẹ̀ náà eléyìí tó dúró fún ẹ̀mí ìdọ̀tí ẹ̀mí èérí ìjẹkújẹ ìmukúmu níbẹ̀ yẹn láti dúró ní ọ̀sẹ̀ tó kọjá ń tàdé sọ fún wa ni pé ẹnìkan ṣoṣo tó lè gbà wá kúrò nínú àwọn agbára ẹ̀ṣẹ̀ yìí òun náà ni Jésù Kristi ẹni tí ṣe ìmọ́lẹ̀ ayé tó ń lé òkùnkùn kúrò ní ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan. ẹ̀yin èèyàn wa nílé tí ẹ bá lórí ọ̀fẹ́ àti lọ sórí Facebook àwòrán yẹn ti wà níbẹ̀ àwòrán ọkàn ènìyàn tí ó dúdú gbogbo àwọn ẹran dúdú yẹn tí kò yẹn ẹ̀yin náà máa máa rí níbẹ̀ mo dẹ̀ mọ̀ pé á jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rántí ẹ̀kọ́ yẹn fún àwọn tí ó là kọjá and àwa tá a dẹ̀ là kọjá ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook so ẹ jẹ́ ká mú ẹranko èyí tó kù ẹranko kẹrin. ẹ ṣe ẹ rí i pé ẹranko méje ló wà nínú ọkàn òkùnkùn ọkàn ẹlẹ́ṣẹ̀ yìí àwọn ẹranko méje yìí yẹn ló ṣe ìdúró tàbí àpẹẹrẹ gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn ń dá lórí ilẹ̀ ayé lénìí àwọn ẹ̀ṣẹ̀ yẹn so mọ́ àwọn ẹranko yẹn kọ̀ọ̀kan ni ẹranko eléyìí tó tẹ̀lé ẹlẹ́dẹ̀ ó ní a pè ní ìjàpá ìjàpá jẹ́ ẹranko kan tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ẹ̀wẹ́ irú àwọn ìwà wo ló wà ní ìgbésí ayé ìjàpá tàbí ta ni ìjàpá ìjàpá jẹ́ ẹranko tó kún fún ìwà ọ̀lẹ ìwà olè ìwà ìlọ́ra ọ̀kánjúà ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìmẹ́lẹ́ oníjìbìtì òpùrọ́ ahun àti àgàbàgebè gbogbo ẹnikẹ́ni tí àwọn ohun tí à ń dárúkọ wọ̀nyí bá ti ń farahàn nínú ayé ẹ̀ kó ti mọ̀ pé ẹ̀mí ìjàpá ó ti wà nínú ọkàn òun bákan náà ó ní igbá ẹ̀yìn ẹ̀ tó le kókókó tó dúró fún ṣíṣe ẹ̀mí oṣó ẹ̀mí àjẹ́ ẹ̀mí èmèrè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe oògùn abókùsọ̀rọ̀ àwọn ìkà tí ẹ pé wọ́n ń lo oògùn láti yí ayé ọmọ ẹnìkejì padà kò bá àpẹẹrẹ ẹ̀ ní pásítọ̀ o kò bá àpẹẹrẹ ẹ̀ ní wòlíì o ẹnikẹ́ni tó bá ti ń lo àfọ̀ṣẹ tàbí agbára òkùnkùn láti rí pé òun gbé nǹkan kan ṣe nínú ayé ẹ̀mí ìjàpá òun ló gbé inú ọkàn rẹ̀ Jésù nìkan sì ni ó lè gbà àyàn kúrò lọ́wọ́ agbára ẹ̀mí búburú yìí ẹ̀mí yìí máa ń sọ̀yàn di ọ̀lẹ tó máa sọ di oníbàárà tó yẹ pé bàárà ni ó ṣe sí gbogbo ọjọ́ ayé ẹ̀ fi máa kú hmm. eléyìí dẹ̀ pọ̀ lóde òní tó yẹ pé bàárà lọ́pọ̀lọpọ̀ ti sọ di òwò kò ẹni tó fẹ́ lówó tí ò fẹ́ iṣẹ́ ṣe tó yẹ pé iṣẹ́ tẹ́lòmíì ti ṣe ló fẹ́ máa gbà ẹ̀mí ìjàpá ló ń bẹ nínú wọn ṣùgbọ́n nítorí pé àwọn mọ̀pá àwa ènìyàn pàápàá àwa e, e, ènìyàn dúdú aláàánú lójú ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kán máa kán máa capitalize kán máa jókòó lórí pé tí n bá ṣe oníbàárà àwọn èèyàn máa tọ́jú mi ṣùgbọ́n ẹ̀mí búburú ni ó ní ẹ̀mí ìjàpá bákan náà ẹ̀mí èmèrè ni o ẹ̀mí aláfọ̀ṣẹ ni o gbogbo nǹkan wọ̀nyí ni ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa nínú ìwé Deuteronomy orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá sí ìkejìlá wípé gbogbo àwọn tó ń ṣe ìríra ni wọ́n jẹ́ níwájú Ọlọ́run ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún tiẹ̀ wípé òde ìlú Ọlọ́run Jerusalemu ni gbogbo orú àwọn yẹn máa wà àìsáyà orí kẹjọ ẹsẹ̀ ìkọkàndínlógún ẹsẹ̀ ogún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé mímọ́ ẹsẹ̀ ìwé mímọ́ mìíràn ló fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnikẹ́ni tí ẹ̀mí ìjàpá bá ti ń gbé inú ẹ̀ kò lè dé ìjọba ọlọ́run ṣùgbọ́n mo ní ìròyìn ayọ̀ fún wa pé jésù ní gbogbo agbára àti ipá láti gbà wá kúrò nínú ẹ̀mí ìjàpá lẹ́yìn yẹn a rí ẹ̀mí ẹkùn ẹ̀mí ẹkùn dúró fún ẹ̀mí ìbínú ẹ̀mí ìjà ẹ̀mí hmm. ìkórira ìlara ìkanra ẹ̀mí òṣónú ìjẹgàba ẹ̀mí ìgbónára ẹ̀mí ìdẹ́rùbani àti ìgbésùmọ̀mí tó gba orílẹ̀-èdè wa kan lẹ́nìí àti káàkiri àwọn àgbáyé orílẹ̀-èdè gbogbo káàkiri àgbáyé àwọn yẹn máa ń pe ẹkùn tàbí bí àmọ̀tẹ́kùn wọ́n máa ń pè ní ẹkùn abìjàwàrà èyí tó túmọ̀ sí pé bó tiẹ̀ lẹ́wà ṣùgbọ́n ẹ̀mí búburú ẹ̀mí ìjà ẹ̀mí ìkanra yẹn ló ń gbé inú ẹ̀ eléyìí dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di apànìyàn nígbà tí wọ́n lérò pé àwọn tiẹ̀ lè fi ẹyọ ìkúùkù kan pa ènìyàn wọ́n kàn rí pé àwọn kan di apànìyàn lójijì ẹlòmíràn ọ̀bẹ tó bá yọ bẹ́ẹ̀ máa pa ẹ́ máa pa ó dẹ̀ máa gun láì mọ̀ pé ẹ̀mí ẹkùn ẹ̀mí ẹ̀mí búburú yẹn tí èṣù ti gbìn sí òun nínú láti ìpilẹ̀ṣẹ̀ ló ń jọba nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n Jésù Kristi ọmọ Ọlọ́run ó ń gbani kúrò lọ́wọ́ gbogbo àwọn agbára wọ̀nyí bákan náà a rí ẹ̀mí ejò tó dúró fún ẹ̀mí àrékèrèké ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀yìn e, e, e, ẹ̀mí owú ẹ̀mí èpè irọ́ pípa òfófó àfi ọ̀rọ̀ kẹlẹ́ ba tẹni jẹ́ ẹ̀mí àrékèrèkè ni ẹ̀mí ejò ló dúró fún ó dẹ̀ ń gbé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́ni tó ń darí wọn tí wọn ò sì mọ̀ pé n tó ń darí wọn yìí inú ìparun ló ń tì wọ́n lọ e, e, ejò lẹ́wà o ṣùgbọ́n ẹnu ẹ̀ ẹnu olóró ni e, ó léwu olóró lárékèrèkè ó ń pani lára ó ní ẹ̀tàn ó sì ń pa in fact ẹnu ejò ó kún fún ọ̀pọ̀lọpọ̀ irọ́ torí bẹ́ẹ̀ ló ṣe tan éfà jẹ lọ́jọ́ kìíní tóun àti ádámù tí wọ́n fi sọ wá sínú wàhálà ẹ̀ṣẹ̀ tí ajogún lẹ́nì so ẹnikẹ́ni tó bá ti bára rẹ̀ nínú àwọn ìwà tá à ń dárúkọ wọ̀nyí ó nílò ìtúsílẹ̀ nípa agbára ẹ̀mí mímọ́ àti ẹ̀jẹ̀ jésù kristi tó ń sọ ní di mímọ́ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ilé tí mo ti dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan bákan náà la rí ẹ̀mí ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ wo bí ó tutù Basí kí ni ọ̀pọ̀lọ́ túmọ̀ sí ọ̀pọ̀lọ́ dúró fún ìfẹ́ owó afẹ́ ayé ìwà ìbàjẹ́ corruption tó gba gbogbo ayé kan lákòókò tá a wà yìí ẹni nìkan ìmọ̀tara ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n wọ́n fi kí ọ̀pọ̀lọ́ tí a fi mọ̀ wípé hmm, ẹran búburú ni wọ́n á ní ọ̀pọ̀lọ́ wo bí ó tutù ó bá sí. Si èyí túmọ̀ sí pé ẹni tí ìwà ọ̀pọ̀lọ́ tàbí ìṣe ọ̀pọ̀lọ́ bá ti wà nínú ayé rẹ̀ ìgbádùn sáà ni tiẹ̀ fàájì ìgbé ayé gbẹ̀fẹ́ ìgbé ayé ìlọ́ra wọ̀bìà ìwà àbàjẹ́ ìmẹ́lẹ́ ọ̀kánjúà nítorí àkókò wa a lè ṣàlàyé àwọn kan yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n tí ẹ̀mí ọ̀pọ̀lọ́ bá ti gbé inú ènìyàn ẹ̀mí owó ẹ̀mí mámọ́nì ló ń bẹ nínú onítọ̀hún irú ẹ̀sìn tó kó máa sin o ẹ dẹ̀ rí pé irú wọn tí ẹ̀mí yẹn bá ti jọba nínú wọn gẹ́gẹ́ bó ti gba gbogbo ayé kan lénìí gbogbo ọ̀nà ni wọ́n máa wá láti di olówó òjijì tẹ́tẹ́ títa ni o lótò títa ni o oríṣiríṣi àwọn oògùn awọ́rò ẹlòmíì ó mu lùkúdì ẹlòmíì ètùtù ọlà ẹlòmíì yóò ṣe awọ́rò yóò ṣáájò sáàdì pé òun sáà ní owó yẹn láì jẹ́ pé ó fẹ́ ṣiṣẹ́ ọlọ́run ò dẹ̀ dá wa sínú ayé pé ká má ṣiṣẹ́ ọlọ́run dá wa sínú ayé láti ṣiṣẹ́ òun gan ọlọ́run gan fi odidi ọjọ́ mẹ́fà ṣiṣẹ́ ó dẹ̀ sinmi ní ẹyọ ọjọ́ kan ṣoṣo ṣùgbọ́n lẹ́nìí ọ̀nà owó òjijì làwọn èèyàn ń wá káàkiri òun náà ṣe ń fi àwọn èèyàn sóògùn owó àwọn gbọ́mọgbọ́mọ yahoo yahoo yahoo plus yahoo plus plus kánsà lówó ìsáni ẹlòmíì oògùn olóró ní tiẹ̀ nígbà tẹ́mi ọ̀pọ̀lọ́ yẹn tó bá fi ara hàn nínú ayé ọ̀pọ̀lọpọ̀ jíjí ènìyàn gbé pamọ́ wọ́n á máa béèrè billions of billions lọ́wọ́ àwọn èèyàn nítorí pé wọ́n ṣàfẹ́ di olówó lójijì mámọ́nì yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sìn lónìí o dípò ọlọ́run in fact àwọn èèyàn ti ẹ̀ sìn èṣù mọ́ gan mámọ́nì ẹ̀mí mámọ́nì ẹ̀mí owó ló gba gbogbo ayé kan lẹ́nìí àtọmọdé o àtàgbàlagbà o àwọn ọmọ sí ò tiẹ̀ fẹ́ iṣẹ́ ṣe rárá nítorí pé èṣù ti taari ẹ̀mí yẹn sínú ayé wọn láti paṣẹ àwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀rí nǹkan báyìí kíni kíni ẹ̀mí mámọ́nì dẹ̀ ń wá ọ̀nà láti ṣe láti pààyàn run ni kò sí nǹkan kan míì lẹ́yìn ẹ̀ ẹ̀mí ọ̀pọ̀lọ́ yẹn náà ló máa ń jọba nínú àwọn èèyàn tí wọ́n fi máa ń di adigunjalè àwọn ni nítorí kan lè àwọn ni agbẹ́nipa di olówó òjijì lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ owó ìlú owó orílẹ̀-èdè wọ́n ti sọ di di ara wọn nìkan wọ́n dẹ̀ jókòó lé wọ́n ń tẹ̀bí à pé àwọn làwọn ní ẹ̀mí ọ̀pọ̀lọ́ yìí ló ń ṣiṣẹ́ nínú wọn ọ̀pọ̀ ti sọ wúrà àti fàdákà wọ́n ti sọ di òrìṣà wọ́n ti sọ di ọlọ́run wọn bẹ́ẹ̀ irú àwọn wọ̀nyí ni ìwé mú sọ wípé wọ́n ti kú nígbà tí wọ́n wà láàyè ìwé Timothy kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè ṣàlàyé lórí àwọn tí ẹ̀mí ọ̀pọ̀ lọ́wọ́n yìí ẹ̀mí mámóyìn tó bá ń jọba nínú ayé wọn ṣùgbọ́n nítorí àkókò kúrú tá a ní irú àwọn ènìyàn wọ̀nyí n ta fi lè dá ni pé wọn kì í fẹ́ láti ran aláìní lọ́wọ́ tiwọn tiwọn ìnìkan náà ni gbogbo owó tẹ́ dẹ̀ nìyẹn kò lè tó wọn láéláé wọn wà títí títí títí tí wọn ó fi kú náà ní tí wọn á da gbogbo ẹ̀ sílẹ̀ ìwé Timothy kìíní orí kẹfà ẹsẹ̀ kẹwàá ó ní ìfẹ́ owó oní gbòǹgbò ohun búburú gbogbo bẹ́ẹ̀ ni oníwàásù orí karùn-ún ẹsẹ̀ kẹwàá náà fìdí nkankan náà múlẹ̀ jésù olúwa kìlọ̀ fún wa pé ká má ìṣúra wa jọ sínú ayé nítorí ni gbé mọ́ wípé a ò mú ohunkóhun wá sínú ayé ni a ò ní mú ohunkóhun kúrò látòrí Facebook níbí Christy Christy Adéọlá wọ́n ní well done sir reminded me of the studies ọkàn ènìyàn. bẹ́ẹ̀ lọ láńrewájú olúwa Bùkọ́lá mi àwọn náà kí wa níbí Ọlábànjí Ọpẹ́múyì àwọn náà kí wa Israel Olúwọlé Ezike wọ́n ní I remember this wonderful training in the past help us spiritually morally but unfortunately today we count it as old school training. wọ́n ní àwọn náà gbàbẹ̀ kọjá pé ó dẹ̀ ran àwọn lọ́wọ́ nínú ara àti nínú ẹ̀mí ṣùgbọ́n jẹ́ ìyàlẹ́nu báwọn yẹn ṣe wá sọ di old school training. ṣónibárì àlàbá àwọn náà kí wa pé orí ọ̀fẹ́ sí i. prophet david ọ̀nàyè wọ́n ní bàbá ẹkú iṣẹ́ olúwa olúwa yóò máa ṣagbára dọ̀tun wọ́n ní ìjọba ọlọ́run ò ní bọ́ lọ́wọ́ wa àwọn èèyàn ń fi bí wọ́n ṣe rí ẹ̀kọ́ yìí sí àti ọdún tí wọ́n ti ṣe gbogbo àwọn mẹ́sẹ́gìs yẹn ti pọ̀ ní ibi ẹnìkan prophet david onaye àwọn tiẹ̀ ní 1996 nínú ìjọ onítẹ̀bọmi ni àwọn ti kọ́ ẹ̀kọ́ náà wọ́n lẹ́kọ̀ọ́ tó dára ni bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ṣe kọ́ ẹ̀kọ́ yẹn kó tó di pé a máa gbé ìgbésẹ̀ kan sí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà mò ń padà bọ̀. ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn la wà. When we buy this land for 2017, dem tell us say na one. Tí pọ́ǹpì ló gbédè o. Ẹ wá bá wa ra o. Eh. Tí pọ́ǹpì mega promo oṣù méjì péré ní ah. fifty percent discount eh. <laughs> pọ́ǹpì concept onílé ìfọkànbalẹ̀. Mẹ́jà promo lélẹ́yìí o. fifty percent discount lórí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. Ó ti balẹ̀ pẹ́pẹ́ plọ̀tì ilẹ̀ kan ní mọ́níyà. bódẹ̀jẹ̀ plọ̀tì ilẹ̀ kan lánàá modern city. six hundred square meter ní níbi méjèèjì. one point three million naira la ń ta tẹ́lẹ̀. six hundred and fifty thousand naira péré ní báyìí o. ilẹ̀ wa tó wà lajìlá kan. one million naira ní tẹ́lẹ̀. báyìí o ti di five hundred thousand naira péré. láàrin oṣù méjì ti fifty percent discount yìí fi wáyé. a ti bẹ̀rẹ̀ láti april four. yóò wá sọ pé ju fọ́ọ̀nù yìí. ẹ máa bọ̀ lọ fi city pump. yóò wà nọmba twelve àrẹ tẹ̀dọ̀ street avenue new body jà ìbàdàn. zero nine nine one five two two two two two zero five. àrètí yín o. estate mega promo àti gbèdé o tètè má jẹ́ kó lọ tán o kó ra tiẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. bàbá dàkún fún mi o ìlọrọ sọ hallelujah jésù oníṣẹ́ ìyanu tún ti dé bó ti máa ń ṣe o ní gbogbo ògbà ni nínú ìjọ the light of christ aládùúrà incorporated pẹ̀lú àjọṣepọ̀ the voice of the preacher world outreach níbi ìpàdé àdúrà pàtàkì tí máa ń wáyé ní gbogbo ọjọ́bọ̀ thursday lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ àkórí ìtọ̀tẹ̀ yìí ojú rere ìwọ tó bá fẹ́ ojú rere lọ́dọ̀ olódùmarè máa bọ̀ wá síbi ìpàdé àdúrà yìí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún yìí ni o ní déédéé aago méje òwúrọ̀ sí aago mẹ́sàn-án òwúrọ̀ ni o máa bọ̀ kó o wájú gbàre lọ́wọ́ jésù olùgbàlà níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ reverend dr a.o. oyèkànmí pastor seun oyèwùsì oníwàásù àti gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ti fi ṣe àkókò ìran níbi ìpàdé àdúrà náà yóò wáyé nínú ìjọ the light of christ church aládùúrà incorporated aka church ńlá máa bọ̀ wá kó o wá gba ojúrere lẹ́dùnmarè. mo kí wa pé ẹ káàbọ̀ padà evangelist Adesina ẹ jẹ́ àpadà síbi àwòrán yẹn àwọn kan wà tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo rí ọkùnrin kan tó dúró láàrin àwòrán yẹn tó mú ọ̀pá kan lọ́wọ́ bíi àárò báyìí kí lẹ lè sọ nípa ọkùnrin yẹn. ṣe ìṣàkóso ọkàn gbogbo ẹlẹ́ṣẹ̀ nìyẹn ó ní sátánì tíbélì pè ní dragoni ejò àtijọ́ ni ó ní bíbélì pè ní ọlọ́run ayé yìí nítorí pé látìgbà tí ó ti gba ìṣàkóso láti ọwọ́ ádámù àti éfà nípa títàn wọ́n lòdì sí ìfẹ́ ọlọ́run ló ti rò pé gbogbo ìṣàkóso ayé àti ọkàn gbogbo èèyàn ọwọ́ òun ló wà in fact ni ó ń jọba nínú ọkàn òkùnkùn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan nípa lílo àwọn ẹranko wọn yẹn láti máa darí ọkàn ènìyàn. ẹ ní orí níbi orí ọkùnrin yẹn ó dàbíi pé bí ìràwọ̀ dúdú kan wà ń bẹ̀ níbi àwòrán yẹn bí ìràwọ̀ bí star dúdú kan wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni ìràwọ̀ dúdú tẹ̀ ń wò yẹn ló dúró fún ẹn eh, táwọn olóyìnbó ń pè ní conscience ẹ̀rí ọkàn ẹ̀rí ọkàn gbogbo ẹlẹ́ṣẹ̀ ló ti kú pátápátá nítorí pé nípa ìṣẹ̀dá tí ènìyàn jogún ámú àtẹ́fà ó nípa ó ti sọ ẹ̀rí ọkàn àwọn ènìyàn di dúdú débi pé nǹkan tẹ̀mí tẹ́ bá ń sọ fún wọn báyìí wọ́n á ní wèrè léléyìí èso ẹgbẹ́ léléyìí ò máa yé jẹ nítorí àwọn rò pé ayé làwọn ń jẹ ṣùgbọ́n wọn mọ̀ pé inú ọkàn òkùnkùn ni àwọn wà ìdí ẹ̀ ní tẹ́ pé ọmọ ènìyàn ó yọ ọ̀bẹ yóò dẹ̀ gún ọmọnìkejì ẹ̀ pa ọmọ ènìyàn ó yọ ìbọn yóò dẹ̀ yín ọmọnìkejì ẹ̀ pa ọmọ ènìyàn yóò gbé ọmọ ènìyàn bíi tiẹ̀ pamọ́ wọn ó dẹ̀ máa fìyà jẹ wọn máa tọ́jú ẹ̀ ẹ̀rí ọkàn wọn ò dẹ̀ ní sọ fún wọn pé ah, ènìyàn bíi ẹlẹ́ran ara bíi tèmi lélẹ́yìn torí pé èṣù ti lu ẹ̀rí ọkàn wọn pa. ṣùgbọ́n ojú kan wà lókè ìràwọ̀ yẹn ní apá òkè níbi ọkàn yẹn báwo ni ojú yẹn ṣe jẹ́. tójú yẹn ló dúró fún ojú ọlọ́run tó rí ọkàn gbogbo ènìyàn pátápátá bí ènìyàn bá bí ẹlẹ́ṣẹ̀ bá ti ń ro èrò ẹ̀ṣẹ̀ nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni ojú ọlọ́run ti rí gbogbo ìhà ọkàn rẹ̀ pátápátá ìwé Jóòbù orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlélógún ti dé ìkejìlélógún ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ojú ọlọ́run rí ibi gbogbo àti pé kò sí ibi tí ẹlẹ́ṣẹ̀ lè sápamọ́ sí ojú ọlọ́run ó mọ ohun gbogbo ó rí ohun gbogbo ó wà ní ibi gbogbo ó rí inú ọkàn kọ̀ọ̀kan ìwé Hósíà orí keje ẹsẹ̀ ìkejì Sámúẹ́lì kínní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje ó fìdí ẹ̀ múlẹ̀ bákan náà ni Psalm fifteen orin Dáfídì orí ẹsẹ̀ ìkẹta ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ojú ọlọ́run ó rí ibi gbogbo títí dé ìpinpin inú ọkàn ènìyàn ní ìsàlẹ̀ pátápátá tó béèyàn bá ti ń ro inú ibi tó ń gbèrò láti ṣe ibi ojú ọlọ́run ti rí gbogbo ẹ̀ kó tiẹ̀ tó di pé yóò fi sí ìṣe gan so kò síbi sẹ́yìn ẹni sápamọ́ sí o níwájú ọlọ́run. ó kù nǹkan mẹ́ta kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí bí áńgẹ́lì kan wà ní ibi etí arákùnrin yẹn ní òkè níbi orí ẹ̀ níbi etí ẹ̀ níbi òkè ọkàn yẹn àti bí ẹyẹ àdàbà kan ẹ jẹ́ àkọ́kọ́ mú àwọn méjì yẹn ṣe lè ṣàlàyé ohun tí àwọn méjèèjì yẹn jẹ́. áńgẹ́lì tó dúró níbi etí ọ̀tún ọkùnrin yẹn ó dúró fún oníwàásù tí ọlọ́run rán sí olúkúlùkù ẹlẹ́ṣẹ̀ láti fi ara rẹ̀ hàn ẹ jẹ́ kí n sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó máa rí àwáwí kankan wí níwájú ọlọ́run gbogbo ènìyàn ni ọlọ́run máa rán oníwàásù sí láti jẹ́ kán mọ ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ipò òkùnkùn tí ọkàn wọn wà ṣùgbọ́n yóò wá kù sí ọkàn yóò wá kù sí ọwọ́ olúkúlùkù láti lè tẹ́tí àti láti lè gbọ́ láti lè béèrè fún orí ọ̀fẹ́ ìyípadà kándẹ̀ yípadà sí ọlọ́run ntí áńgẹ́lì yẹn dúró fún nìyẹn ó dúró fún ọ̀rọ̀ ọlọ́run àti olùṣọ́àgùtàn tàbí oníwàásù tàbí evangelist tí ọlọ́run rán láti sọ ọ̀rọ̀ ọlọ́run di mímọ̀ àti láti fi po ẹlẹ́sẹ̀ hàn bákan náà ẹyẹ tí à ń wò yẹn tó jẹ́ ẹyẹ funfun gbòò yẹn ó ní ó dúró fún ẹyẹ àdàbà tó ń ṣàpẹẹrẹ ẹ̀mí ọlọ́run níbi gbogbo tá a bá ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run ifo bá ṣe ń wàásù lọ́wọ́lọ́wọ́ báyìí fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀mí ọlọ́run ń bẹ níbí láti ran olúkúlùkù àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìmọ́lẹ̀ láti lé agbára òkùnkùn yẹn jáde kúrò nínú ọkàn èèyàn torí pé tí ẹ̀mí ọlọ́run ò bá gbé ìmọ́lẹ̀ rẹ̀ wọ inú ọkàn ènìyàn àwọn ẹyẹ yẹn àwọn ẹranko búburú yẹn wọn lè jáde ọkàn ẹlẹ́sẹ̀ oṣù dúró fún ọkàn òkùnkùn síbẹ̀ ni so bí èèyàn bá gbọ́rọ̀ ọlọ́run báyìí tó bá sílẹ̀kùn ọkàn rẹ̀ tó béèrè pé kí ẹ̀mí mẹ́kọ́ wá ràn lọ́wọ́ tó bá jẹ́ olóòótọ́ sí ara rẹ̀ o ẹ̀mí mọ́tàn ìmọ́lẹ̀ yóò sì lé gbogbo àwọn ẹ̀mí yẹn jáde kúrò nínú ọkàn. ní ìta ọkàn yẹn nǹkan kan dàbí ẹ̀jẹ̀ àbí bí ẹ̀yẹ náà tó yí ọkàn yẹn ká tó lọ káàkiri kílẹ̀ lè sọ nípa ìyẹn sà. ẹ àmì pupa yẹn tó dàbí ẹ̀la ihàn yẹn ó ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún gbogbo ènìyàn ní gbogbo ayé ní gbogbo ìran dé ìran ẹ̀jẹ̀ yẹn ó fresh ó sì wà títí di àkókò yìí láti wẹ ọkàn ẹlẹ́ṣẹ̀ mọ́ láti sọ di ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run nítorí pé kò sí ohunkóhun tí ènìyàn lè fi fún ọlọ́run tó lè jẹ́ ìtẹ́wọ́gbà bí kò sí nípasẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nítorí náà ẹ̀jẹ̀ yẹn sì ń bẹ ní àyíká gbogbo ènìyàn tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lákòókò yìí láti wẹ ọkàn wọn mọ́ láti sọ fún tí ó dàbí ẹni pé wọ́n di ẹ̀dá ọ̀tún pé wọn ti ẹ̀dẹ́ṣẹ̀ kankan rí tí wọ́n bá lè fi àyè gba ẹ̀mí ọlọ́run nínú ọkàn wọn kí ẹ̀jẹ̀ yẹn kó wọ inú ọkàn yẹn kó sì sọ wọ́n di mímọ́ torí pé bẹ́ẹ̀ sọ fún wa yìí pé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run nìkan ṣoṣo ló ń wẹ̀ wá mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa First John chapter one verse seven and nine. ẹnìkan lórí Facebook Tèmídayọ̀ Olúwaṣe Ìdòwú wọ́n ní ṣó ṣeé ṣe kí èèyàn ẹyọ kan kó dẹ̀ ní gbogbo àwọn ẹranko búburú yìí ní inú ẹ̀ kó dẹ̀ ní gbogbo àwọn ìwà yìí nínú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí inú ọkàn ẹni tí gbogbo nǹkan wọ̀nyí ò sí o ńgbà tí ọkọ̀ kan bá ń fara hàn nígbà náà la mọ̀ wípé ó wà ń bẹ̀ torí gbogbo wọn wọn so mọ́ ara wọn ni wọ́n wà interwoven eléyìí tó bá farahàn ní àkókò kan òun láfi mọ̀ wípé eléyìí wà ń bẹ̀ ẹ mọ́ gbàgbé pé kò ń ṣe àwọn ẹranko méje yìí nìkan ní ń bẹ ní ọkàn yìí wọ́n kàn jẹ́ aṣojú they are just representatives of all sins that human beings are committing in the world so eléyìí tó bá ti farahàn ń bẹ̀ òun ni a mọ̀ wípé irú ẹranko tàbí ẹ̀mí ẹranko tàbí ẹ̀mí ẹ̀ṣẹ̀ tó ń ṣiṣẹ́ nínú ayé ẹlẹ́sẹ̀ yẹn nìyẹn. nítorí àkókò wa àwòrán kejì tí a lè débẹ̀ lé nítorí àní lè kọjá ibẹ̀ àwòrán kejì yẹn ó ṣàfihàn áńgẹ́lì kan tó mú idà wọlé sínú ọkàn yìí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lé àwọn ẹranko yẹn kí lẹ lè sọ nípa àwòrán kejì yẹn. àwòrán kejì ló dúró fún ọkàn tó ń ronúpìwàdà ọkàn tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá a ti ń sọ yìí wípé àṣẹ ipò òkùnkùn ló wà ọlọ́run gbà mí n ò fẹ́ wà bí mo ṣe wà ayé mi láti yí padà ọkàn yẹn ni a pè ní ọkàn tó ń ronú pìwàdà a repenting heart tó fẹ́ yí padà sí ọlọ́run tó ń fẹ́ ẹ̀mí ọlọ́run dípò ẹ̀mí èṣù tó sì gbà wípé òun náà jẹ́ ọ̀kan nínú àwọn tí jésù wá kú fún nítorí ẹ̀ṣẹ̀ òun tó ń béèrè fún ẹ̀jẹ̀ jésù pé kó wá fọ ọkàn ẹ̀ṣẹ̀ òun mọ́ kó wá sọ òun di ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ yẹn ló ń ẹ bá wo àwọn tó bá ní àǹfààní láti wò ó ẹ rí i pé ó ń fọ inú ọkàn yẹn mọ́ bákan náà ẹ̀mí mímọ́ tàn mọ́lẹ̀ nítorí pé ní kété tí ọkùnrin ṣílẹ̀kùn ọkàn rẹ̀ ìwé mọ́ sọ wípé ẹ fa ọkàn yín ya kì í sì ṣe aṣọ yín ọkùnrin ṣílẹ̀kùn ọkàn rẹ̀ fún ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run tan ìmọ́lẹ̀ gbòò ìmọ́lẹ̀ yẹn ó lé sàtáni àti gbogbo àwọn ẹ̀mí búburú tó ń bẹ nínú ọkàn ọkùnrin yìí àwọn ẹ̀mí ẹ̀ṣẹ̀ yẹn ó lé wọn jáde pẹ̀lú idà lọ́wọ́ rẹ̀ tí áńgẹ́lì yẹn tó mú dání tó dúró fún ọ̀rọ̀ ọlọ́run ìwé ebèrè orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní ọ̀rọ̀ ọlọ́run yìí ó sì ní agbára ó mú ju ìdàkídà olójú méjì lọ tó ń gúnni dé pínpín ọkàn àti ẹ̀mí tó tó tó tó ní tó tó tó ń yà wọ́n síra wọn láti jẹ́ kí ènìyàn orí kó dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí òṣèré so ọ̀rọ̀ ọlọ́run ló yí ayé ènìyàn padà tí ọ̀rọ̀ ọlọ́run bá wọnú ọkàn yẹn tó tọ́ tẹ̀yẹ̀ sì fi ààyè gbà á kò ṣeé ṣe kí ayé rẹ̀ kó wà bákan náà. ẹnìkan wá béèrè ìbéèrè kan ó béèrè ìbéèrè kan wọ́n ní pásítọ̀ báwo la ṣe lè di ẹni ìgbàlà. a ìbéèrè tó dára nìyí bẹ́ẹ̀ ṣe lè di ẹni ìgbàlà ni pé ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ nísinsìnyí ẹ gbà gbọ́ ẹ̀kejì ni pé ẹ mọ̀ ẹ gbà ẹ̀yin náà dẹ̀ mọ̀ nínú ọkàn yín pé ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ lẹ so ẹ gbà pé ẹlẹ́ṣẹ̀ ni yín ẹ dẹ̀ wá gbà wípé nítorí ẹ̀ṣẹ̀ yín ni Jésù ṣe wá sínú ayé nítorí ẹ̀ṣẹ̀ yín ni a ṣe kan Jésù mágbélébù tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí pé ó nìkan ni ẹni tí a kọ àkọsílẹ̀ nípa rẹ̀ pé ó kú fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé so ẹ̀yin náà gbà pé ẹ wà nínú ọ̀kan nínú àwọn tí Jésù Kristi kú fún kẹ́ wá personalize ẹ̀ pé Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ fi fọ́ ọkàn ẹ̀ṣẹ̀ mi yìí mọ́ mi wo ṣe ń jẹ́wọ́ rẹ̀ fún ọ alágbèrè ni mí agbéraga ni mí oníjẹkújẹ ni mí èpèlè mi máa ń sẹ́ olúwa ìfẹ́ owó nu ọkàn tèmi ìbínú àti ìjà tèmi ẹ̀mí oṣù ẹ̀mí àjẹ́ ń ọkàn mi olúwa gbà jésù fi ẹ̀jẹ̀ rẹ fọ ọkàn mi mọ́ ẹ̀mí mímọ́ wá ràn mí lọ́wọ́ rán ìmọ́lẹ̀ wá kó o lé gbogbo ẹ̀mí tí sàtánì jẹ́ kó ọkàn mi kó lé wọn jáde tó bá lè ṣe tọkàntọkàn tó o dẹ̀ láti inú ọkàn rẹ èmi náà ti wà ní ipò yìí rí ṣùgbọ́n <laughs> ẹ̀mí ọlọ́run ti yí ayé mi padà ẹ̀jẹ̀ jésù ti fọ ọkàn mi mọ́ ó sọ mí di ọmọ ọlọ́run tó wà láàyè níwájú rẹ̀. àkókò ò bá wa ṣọ̀rẹ́ rárá messages dẹ̀ pọ̀ lórí facebook mú mú ẹyọ kan adédokun sunday samson wọ́n ní your program remind when i was young they come to show the pictures at anglican orísun báre ó mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rántí àti ìgbà èwe ó dẹ̀ ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ bóyá a lè gba ìpè kan àbí méjì ṣùgbọ́n ní Ìbàdàn yìí o ẹ máa padà wálé nǹkan sí o dáàdi àwọn kan wà tèmi gan fẹ́ tú nípa ọkàn ènìyàn zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine hello hello sir ẹ ló ta ló ń pè ibo lẹ ń pè wá sà. hello. ẹ yí ohun tẹ́ fi ń pè wá sílẹ̀ ló ta ló ń pè ibo lẹ ń pè wá sà ajínrere adélani moses lọ láti eh, ọlọ́run kọ́lé mi mo ti ń pè yín sá. god bless you sir. Ah, eh, mo ṣàkíyèsí pé tí ọ̀rọ̀ ìjọ kan nírú àkókò bíi eléyìí gan ni dádì wa ń bá wa sọ ó sì sọ wọn ká àwọn olùkọ́ni mọ́ gbogbo ayé ti di wòlíì ẹ dákun ẹ tó bá wa gbé bàbá wa kí wọn ó tiẹ̀ sọ fáwọn èèyàn lọ́yà ó tiẹ̀ lè yí padà ìjọ ti bàjẹ́ kí wọ́n mọ̀ wò wá ràn o ẹ ṣe sá o torí àkókò wa bàbá mi fi ẹ̀fọ́ wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti ń múra sílẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa. ohun kan tí mo fẹ́ kí ẹ bá mi ṣàlàyé dáadáa ó tó ọdún wo tí ẹ̀kọ́ nípa ọkàn èèyàn torí gbogbo àwọn àgbàlagbà ló ń sọ pé àwọn kẹ́kọ̀ọ́ ó tó ọdún bíi mélòó tí ẹ̀kọ́ nípa ọkàn èèyàn ti bẹ̀rẹ̀. èmi gan délé ayé bá ẹ̀kọ́ àwòrán ọkàn ènìyàn ni o ó ti lé ní ó ti ó dín ní ọdún mẹ́wàá ní ọ̀ọ́dúnrún ọdún tó ti wà ìránṣẹ́ ọlọ́run kan tá à ń pè ní Geswend J.R. Gershwin òun ló tú àwòrán yẹn sí èdè Faransé ní èdè láti èdè Faransé sí èdè òyìnbó èdè English ní ọdún 1929 so láti ìgbà yẹn tó wá tú sí oríṣiríṣi àwọn èdè in fact wọ́n ti tú sí èdè tó lé ní two hundred languages ní àkókò tá a wà tó dẹ̀ ń kiri káàkiri gbogbo àgbáyé tí àwọn èèyàn ti pàṣẹ rẹ̀ fi ayé wọn fún Jésù. ó ti tó ọdún mélòó tẹ́yìn ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn ṣé tí èmi ti ń kọ́ àwọn èèyàn mo gbọ́ ní ọdún 1975 nígbà tí mo fi ayé mi fún Jésù láti gbà yẹn ni mo dẹ̀ ti fi ń kọ́ àwọn ènìyàn either ẹnìkan ṣe one on one basis or a group of people. tí ẹ bá máa kọ́ èèyàn á tó ọjọ́ mélòó láti lè kọ́ láti bẹ̀rẹ̀ dé parí torí àti ẹ̀ tí ì gbé ìgbésẹ̀ kankan òun mo ṣe lẹ́ẹ̀tún máa padà wá sí Ìbàdàn lẹ́ǹkan sí. nígbà tẹ́mi kọ́ ẹ̀kọ́ yìí odidi oṣù mẹ́ta ni mo fi kọ́ ní Òṣogbo àti ní Ìbàdàn odidi oṣù mẹ́ta nísìnyí tá a bá máa kọ tí ó yé èèyàn gẹ́gẹ́ bá a ti máa ń ṣe nílé ìwé ìrere wa ọjọ́ márùn-ún la fi máa ń ṣe Monday Tuesday Wednesday Thursday Friday Saturday láago márùn-ún sáago méje la máa ń ṣe láàrin oṣù mọ́ láàrin ọ̀sẹ̀ kan yẹn àfẹni tí ò bá serious ní ìdí ẹbí èlò wa lè yàn á san láti ah, lè kọ. ọ̀fẹ́ ni o a kì í kọ́ a kì í gbowó ọ̀fẹ́ la gbà ọ̀fẹ́ ni àti gbogbo material. everything ta máa ń fún àwọn èèyàn ọ̀fẹ́ ni nípa orí ọ̀fẹ́ Jésù. ó dáa tí ó bá jẹ́ pàwọn tí ò sí nìbàdàn tó fẹ́ kẹ́ ẹ wá kọ́ àwọn níjọ àwọn bíi èlò lẹ máa gbà ṣe mọ̀ pé yẹn tún ti ní. a kì í gbowó sẹ̀ orí ọ̀fẹ́ tí ọlọ́run fi fún wa nìyẹn kán sá pè wá kásà ní àkókò kájọ fẹ́nu kò pé ìgbà báyìí la máa wá ó tán tẹ̀dẹ̀ máa fún wọn ní màtíríà. nípa orí ọ̀fẹ́ ọlọ́run á máa fún wọn. nọ́mbà wo ló máa pè yín sísà. zero eight zero zero eight zero three three three seven seven three one one seven one one seven five eight five eight lẹ́ǹkan sí. zero eight zero zero eight zero three three seven three three seven one one seven one one seven five eight five eight àwọn ìránṣẹ́ ọlọ́run alóníwàásù tún dé gbogbo àwọn ministers conference tí wọ́n kàn ń ṣe káàkiri how to how to how to how to ẹ̀kọ́ nípa ọkàn èèyàn lásán ó ti tó torí nígbà tó jẹ́ pé àwọn ìránṣẹ́ ọlọ́run gan àmọ̀tẹ́kùn ọpọlọ àbí òun ẹni owó yẹn ọpọlọ ló jókòó sínú wọn so ṣé nǹkan tí wọ́n ní wọ́n wá fún yàn àwọn ìsọjí ẹ mówó wá ẹ mú kinní kan wá wẹ́ olúwa ràn wá lọ́wọ́ dádì ṣé mo lè rore ọ̀fẹ́ ọ̀sẹ̀ kan sí Ìbàdàn nìkan ni lálẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀. Ah, by the grace of God. Olúwa ràn wá lọ́wọ́ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn ẹ má gbàgbé ibi tá a dé pé áńgẹ́lì yẹn ti dé ó ti lé ó sì pọ̀ ó ì pọ̀ jù bẹ́ẹ̀ lọ nọ́mbà tèmi rè zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ẹ jẹ́ ń fa ogun ẹ̀ lé bàbá mi pf fọwá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá fẹ́ súre fún wa wọ́n dẹ̀ fẹ́ gbàdúrà pẹ̀lú wa tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ god bless you all. praise the bible miracle níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ christ the bible miracle níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa sí etí ìgbọ́ látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. àdúpẹ́ ní ọwọ́ rẹ nítorí pé o máa ń gbọ́ tiwa ní gbogbo. thank you lord because. gbogbo ìgbà. we should do hear our prayers all the time. ǹjẹ́ bí àwọn ènìyàn ṣe kóra wọn jọ pọ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. now as people gather together to hear your word today. ibikíbi tí àwọn èèyàn rẹ wọ̀nyí bá wà. wherever these your people are. fi ọwọ́ ìyanu rẹ kàn wọ́n. use your hand of miracle to touch them all. ní orúkọ jésù kò sì bùkún fún ẹnì wọn. and bless individuals. nípasẹ̀ ọ̀rọ̀ náà tí yóò máa jáde wá sí etí ìgbọ́ wọn. by the reason of the word that will come into their ears. bùkún fún ẹnì nípasẹ̀ gbígbọ́ ọ̀rọ̀ náà. bless everyone through hearing your word. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God God in the highest. Ní orúkọ Jésù ní agbàdúrà. In Jesus Christ's name we pray. Àmì. Amen. Ibi kíkà fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Our Bible text in the word of God today. Òní a ó nínú ìwé Máàkù orí kìíní ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ kọkànléníọgbọ̀n. Our Bible text for today's message is found in the Gospel of Mark chapter one from verse twenty-nine to thirty-one nígbà tí wọ́n sì jáde kúrò nínú sinagogu lójú kan náà wọ́n wọ ilé simeoni àti anderu pẹ̀lú jacob àti johanu. and forthwith when they were come out of the synagogue they entered into the house of simon and andrew with james and john. ìyá aya simoni sì dìbúlẹ̀ àìsàn ibà wọ́n sì sọ ọ̀rọ̀ rẹ̀ fún un. and simon's wife's mother lay sick of a fever and anon they tell him of her. ó sì wá ó fà á lọ́wọ́ ó sì gbé e dìde lójú kan náà ibà náà sì fi sílẹ̀ ó sì ṣe ìránṣẹ́ fún wọn. and he came and took her by the hand and lifted her up and immediately the fever left her and she ministered unto them. mo ń sọ̀rọ̀ ọlọ́run fún yín lónìí. I speak the word of God to you today. pé that. sọ̀rọ̀ rẹ fún Jésù iṣẹ́ ìyanu ńlá ni eléyìí jẹ́ nípa wíwo ìyá aya pétérù sàn lọ́jọ́ náà. It was a great miracle that day when Jesus healed Peter's mother's in-law that day. A ìyá aya pétérù sàn kúrò nínú àìsàn ibà. Peter's mother-in-law was healed from her sickness. Jésù tọ ìyá aya Pétérù lọ sí ilé rẹ̀. Jesus went to Peter's mother's in-law in her house. Nígbà tí àwọn ènìyàn sọ fún Jésù wípé. When people told Jesus that. Ìyá aya Pétérù mọ̀ dùbúlẹ̀ àìsàn ibà. Peter's mother's in-law was sick of fever. Bíbélì jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé. The bible explained to us that. A sóore ní Jésù Olúwa jẹ́ ní tòótọ́. The passage told us indeed that Jesus Christ was the one that goes around to do good. Èyí ni a rí nínú ìṣe àwọn apostoli orí kẹwàá ẹsẹ̀ thirty eight. This can be found in the Acts of Apostles chapter ten verse thirty eight àní jésù ti nazareti bí ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí ẹni tí ó ń kiri ṣe oore ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú nítorí ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Acts chapter ten verse thirty-eight How God anointed Jesus of Nazareth with the Holy Ghost and with power who went about doing good and healing all that were oppressed of the devil for God was with him. kò sí ibi tí Jésù kò lè ṣiṣẹ́ ìyanu nígbà tó wà láyé. there is no place that Jesus cannot perform his miracle when he was in the world. ìgbà tó sì wá kúrò ní ayé lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. and when he eventually left the world and went to his father. tó sì fi iṣẹ́ rẹ̀ tó kù lé ẹ̀mí mímọ́ lọ́wọ́ láti ṣe and handed over the rest of his work into the hand of the Holy Spirit to continue. Ebikíbi tá a bá ti gbé ń pe orúkọ Jésù. Wherever the name of Jesus Christ is being mentioned. Ẹ̀mí mímọ́ máa ń wá síbẹ̀ láti ṣiṣẹ́ agbára. The Holy Spirit will visit that place and work signs and wonders. Mo fẹ́ kó o mọ̀ pé Jésù wà níbi tí o wà lónìí. I want you to know that Jesus Christ is right where you are. Ibikíbi ló máa ń ṣoore dé. Jesus Christ goes about anywhere he gets to to do good. a máa kiri sóore lọ sínú sínágọ́gù ní ọjọ́ ìsinmi àti ní ọjọ́ mìíràn pẹ̀lú. He goes about to do good even into the synagogue on Sunday and on other days also. ó sóore mìíràn ní gbangba ìta. He does some good in the open place. ó máa ń ṣe èyí láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. and he does this in the midst of the crowd. ibikíbi tí ìṣòro bá wà ibẹ̀ náà ni ó ti máa ń ṣiṣẹ́. Wherever there are problems in the world, Jesus appeared there to work. Ohun tí Jésù ń fẹ́ ni ìtura àti àlàáfíà ènìyàn. What Jesus wants in the life of human being is comfort and peace for them. Níbikíbi tí èṣù bá ti fi ọwọ́ kan àlàáfíà àti ìtura ènìyàn. Wherever the devil has gone to touch the peace and pleasure of human being. ibẹ̀ ni jésù ti ń fi ara hàn láti pa iṣẹ́ ìṣòro. that is where Jesus Christ will appear and destroy the work of the devil. àwọn ọmọ ẹ̀yìn jésù tọ̀ jésù wá láti sọ nípa ìsàn ibà tó ń ṣe ìyá ya pétérù. the disciples came fún jésù. to Jesus to inform Jesus about the sickness of Peter's mother-in-law unto Jesus. wọ́n fi ọ̀rọ̀ náà lọ jésù ní ọjọ́ náà. they told Jesus about the sickness of Peter's mother-in-law mother-in-law. kí ni ìdí tí wọ́n fi fi ọ̀rọ̀ náà lọ Jésù. why did they tell Jesus about it. nítorí tí wọ́n mọ̀ pé lè tán ìṣòro náà. because they believe Jesus is able to solve the problem. ó yẹ kí a nínú èyí pẹ̀lú. we should learn from this. nígbà gbogbo ni Jésù wà nítòsí wa láti tán ìṣòro ayé wa. every time Jesus is with us to remove our problems. bí a bá fi ọ̀rọ̀ ayé wa lọ. that is if we relay our life matter unto him. ìyà ń jẹ ọ́ bí. are you suffering? èṣù ṣẹ́ oníṣẹ́ bí. is the devil bruising your life? nítorí o kò fi ọ̀rọ̀ rẹ lọ Jésù nínú àdúrà ló fa èyí. it is simply because you have not told Jesus in prayer the suffering you are going through. olórin wa kan sọ pé. one of our hymns. aláàbí àlàáfíà púpọ̀ là ń sọnù. we lose a lot of fish. a sì ń jẹ ìrora púpọ̀. and we are groaning a lot. nítorí a kò fi gbogbo nǹkan sí àdúrà níwájú rẹ̀. because we do not put our matters in prayer before him. bí wọ́n sì ti fi ọ̀rọ̀ àìsàn ibà tí í ṣe ìyá aya pétérù lọ jésù. the moment they relay the Peter's mother's in-law sickness unto Jesus. Jésù wá. Jesus came. Ó fa ọmọbìnrin náà lọ́wọ́. And raised the woman up. Ó gbé e dìde lójú kan náà. And lifted her up immediately. Ibà náà sì fi sílẹ̀. And the fever left her. Obìnrin tí ó gba ìwòsàn yìí sì ṣiṣẹ́ ìránṣẹ́ fún Jésù. And this woman that had been healed was now ministering unto Jesus. Ẹni tí ibà bá ṣe rí whosoever has experienced fever. òun ló lè mọ rírì iṣẹ́ ìyanu yìí. he is the person that can appreciate the miracle work Jesus has done in her life. ohun kìíní tí a láti kíyèsí nínú iṣẹ́ ìwòsàn yìí ni pé. the first thing we have to observe in the miracle work of healing her is this. lójú kan náà ni Jésù wòsàn pátápátá kò ṣẹ́kù síbi kankan rárá immediately Jesus Christ healed her completely without any reservation. lójú kan náà ni ó ti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ fún Jésù. and immediately she started to minister unto Jesus. bí Olúwa ti ṣe máa ṣiṣẹ́ tirẹ̀ nìyẹn. this is how God do works. àfi ohun tí kò bá fẹ́ ṣe. except if he doesn't want to do. bí jésù bá fẹ́ gba ènìyàn lọ́wọ́ ogun ọ̀tá. if Jesus want to deliver once from the hand of the devil. ó máa ń gba ènìyàn tán yányán ni láìṣẹ́kù síbi kankan. he is going to deliver him completely without any reservation. ẹ̀kọ́ bíi tí a lára ìyá aya pétérù ni pé. another lesson we have learned from Peter's mother's in-law is lójú, this. lójú ẹsẹ̀ tí ó rí ìwòsàn rẹ̀ gbà ni ó ti bẹ̀rẹ̀ sí í fi àlá àlàáfíà rẹ̀ yin ọlọ́run lógo. The moment she received her health back she started to use that good health to praise God. obìnrin yìí kò gba oore ọlọ́run lásán. this woman did not receive God's blessing in vain. ọlọ́run dá wa. God created us. ó wò wá sàn. he has healed ó gbà wá là ṣiṣẹ́ fún ni. He delivered us and saved us so that we can be useful unto him. Ká lè kéde ìgbàlà fún àwọn ẹlòmíràn. So that we can preach the gospel of salvation unto others. Ẹ wo wèrè ará Gádàrà tó gba ìwòsàn kúrò nínú àìsàn rẹ̀ lọ́dọ̀ Jésù. Look at the lunatic of the gathering that received healing in the heart of Jesus. Nínú ìwé Máàkù. In the gospel of Mark. Orí karùn-ún nineteen to twenty. Mark chapter five from verse nineteen to twenty. Ṣùgbọ́n Jésù kò gbà fún un ó wí fún un pé lọ sí ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí olúwa ti ṣe ṣe ohun ńlá fún ọ àti bí ó ti ṣe ṣàánú fún ọ ó sì padà lọ ó bẹ̀rẹ̀ sí máa ròyìn ní díkápóòlì ohun ńlá tí jésù ṣe fún un ẹnu sì ya gbogbo ènìyàn. Mark chapter five verses nineteen and twenty. Howbeit Jesus suffered him not, but said unto him, Go home to thy friends and tell them how great things the Lord hath done for thee, and have had compassion on thee. And he departed and began to publish in Decapolis how great things Jesus had done for him and all men did marvel. Kí ni ohun tó ń là kọjá nínú ayé rẹ? What are you passing through? Ìṣòro wo ló dojú kọ ẹ́? What is the problem facing your life? Tí ò ronú lé lórí. And you are thinking about it. Ogun wo ló dìde sí ọ? What is the problem against your life? Tí ó mú ọkàn rẹ dààmú. That makes you to be downcast. Sọ fún Jésù. Tell it to Jesus. Òní ni ọjọ́ ìwòsàn rẹ àti ìgbàlà rẹ. Today is your day of healing and salvation. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àwọn èèyàn tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ wọ̀nyí Olúwa. All these my listeners, O oh Lord. Ní orúkọ Jésù bí wọ́n ṣe fi ìgbàgbọ́ gbé ojú wọn sókè tí wọ́n ń wo Jésù akiriṣore. As with faith they lifted up their eyes unto Jesus, the one that goes about to do good. Tán ìṣòro ayé wọn put an end to the problems of their lives. mú wọn gbàgbé ìṣòro tó ṣubú lu ayé wọn olúwa. make them to forget their former problems o lord. nítorí kò sí àṣetì fún ọlọ́run. because there is no impossibility with God. gbogbo ibikíbi tí èṣù ti gbé payín lára. wherever you have been wounded. mo béèrè ìwòsàn láti ọ̀dọ̀ jésù. I request for healing from Jesus. Kí ọwọ́ Jésù kó kan ìṣòro ayé rẹ. Let the hand of Jesus touch your problem. Kí ẹ̀mí mímọ́ kó bu òróró ìwòsàn àti ìgbàlà sínú ọkàn rẹ àti sínú ara rẹ pẹ̀lú. And the Holy Spirit to put a balm of pleasure, of peace, and of comfort upon your life. Kó gba ìdáǹdè pátápátá. And receive total redemption from all the problems of your life today in the name of Jesus gbàgbọ́. believe. ti rí bẹ́ẹ̀. it is confirmed. ní orúkọ jésù ni mo gbàdúrà. in jesus christ's name i pray. bákan náà ni mo gbàdúrà fún ilé iṣẹ́ fresh fm. I pray for this station Fresh FM. Kí Jésù máa fi ọwọ́ ìyanu rẹ̀ kan ilé iṣẹ́ yìí ní gbogbo ìgbà. May Jesus Christ use his hand of miracle to touch this station all the time. Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà in jesus christ name i pray. wọ́n tó bá ń fẹ́ ìyanu kan tàbí òmíràn ó lè pè mí mo ṣe tán láti gbàdúrà fún ọ. i believe if you call me and i answer you the lord will use his hand of miracle touch your life. pè mí nísinsìnyí sí nọ́mbà yìí. call the man of god on this phone line. zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ayéèrèrè pf ọwa àlàáfíà ọlọ́run kó jẹ́ ìpín rẹ ní orúkọ jésù àmín. the preacher of this message into your hearing is evangelist and prophet pf ọwa the peace of god be your portion in jesus name amen. dájúdájú máa mú délé. kalẹ̀ lórúkọ Jésù. bẹ́ẹ̀ ó lè ń lẹ̀.